Like a Dream Entertainment. Like a Dream TV. Showing you the dream. Hello. Welcome to Like a Dream TV Dream City Women Entertainment Extra. My name is Betty. In today's Entertainment Extra segment, we will be looking at issue raging around the social media about Nigerian Yoruba actress Mida Martins who have been having issues around her family due to the fact that many things has gone wrong and needs to be corrected. Her family has brought the issue to their social media after her inability to listen to them and solve the issue on ground. Let's take a look at the story trending online as one of her family speaks. Stay tuned. You were saying when we posted that, that video in May. So, and I took it out of myself. I took it because I know one day will be one day, I will be there. I will go there. Whatever you do today we speak for you tomorrow. Please help me share. And we did it, we posted it. In, uh, in public, Media Martins was telling you people that uh, uh, uh, uh, uh, carry me non she uh, toba Dinesia, next Lomuni Lokon, when, when my mommy turned 20, that is when I have it in mind, to, to repair and renovate her grave And some people were inboxing me that I should call her, I should move her to me, uh, eh, Famora, eh, Maybe she will be able to pour out her mind to me. And I took it upon myself. I called her number severally. When I was in Nigeria, I was in her uncle's house, Baba Deji's house. And we called and called and called her. She was not picking it got to a, a, a, a stage, she off her phone. Today, some people have inboxed me that I should please call her. I have called her today five times. until Lola Idije can be my witness. Before I call her, I call until Lola Idije. That some people are inboxing me, they were begging me that I should call her, making Famora. Until Lola said, it's okay, go ahead and do it. As a mother. And I picked my phone, I called her. Her phone was switched off. They said I should wait tonight. Maybe she she she was on set by then. And I called her again. That was what made me to get late to work now. I called her again. She was not picking. What else do you want me to do? That is the way she wants to live her own life. Thank God, Obirin Lobi, she has girls. The two kids she has, they are girls. Koniku koniru. kò ní kánjú lọ báyẹ̀ ẹ̀ gbogbo nǹkan téèyàn bá ṣe láyé ó máa gbà á pé ọmọ ẹ̀ máa jẹ́ ń bẹ̀ èèyàn tí máa máa jẹ sán yẹn láti ilé ayé lọ kó tó kú pàápàá that is the way I see God I do my things I don't do carry me people that knows me knows I don't do carry me a lot that I've done that will speak for me Timobati, mo bá ti dàgbà that will speak for me so all those people that are doing uh, that are talking rubbish under that video they should just wash and leave and leave they shouldn't talk rubbish about that video they shouldn't ẹni tí ò bá fẹ́ tọ́jú ọmọ kó nítàn wá dàgbà tán kó má jẹun ọmọ kó má sọ̀sọ́kùsọ lórí fídíò yẹn if ọmọ kékeré tí kò mọ ìyá ẹ̀ sójú tó bá lè sọ wípé ah how I wish how I wish I have money to renovate my mommy's uh, grave and I shed tears and I go back to US the first week salary mi mo dẹ̀ send ẹ̀ wípé kó bẹ̀rẹ̀ sí ṣe to make him happy so that I can also be fulfilled because nígbà tọ́rọ̀ Dámiláre ṣẹlẹ̀ a lot of people were saying ẹ̀yin tẹ́ pera yín lọ́rọ̀ ẹ̀ màmẹ́ níbo lẹ wà láti joy níbo lẹ wà we were alive and we were doing great but whenever tabari da fún ọ Mide tó bá ti sọ fún wa pàbúrò òun wà okay àti believe pé wà okay ni. did not see that guy I have a lot of voice notes láàrin òun àtàbúrò ẹ̀ if Mide can block our blood brother for years. It was when the issue came out in February. Ni Mide ṣẹ̀ṣẹ̀ unblock ọmọ yẹn. Tó ní ìgbà tọ́mọ yẹn tó fẹ́ ṣe WAEC tí owó pọ̀ lọ́wọ́ bàbá Dèjì. That guy keep on calling her. Àǹtí me ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jẹ́ kí Please let me be able to do my WAEC. Daddy doesn't see half much. And Baba Deji has another boy. If you look at Fumi, some of uh, there was a particular uh, picture that Fumi Martins carried two babies. One is Ayotunde Baba Deji's son. And that boy was two months when Fumi Martins had uh, Damilare and both of them were in the same. They wanted to do Waec together, but just because Baba Deji uh, have just money for one person, they have to divide their education for one year. They have to hold them back for one year. And the boy keep on calling me there. Shameful to her she have to tell that boy wípé eh, do you know what I was going through then when that boy was asking her that what did I do to you ẹ̀gbọ́n mi for you to block me for years just because I called you to help me in my school to help me and she blocked that boy for years and the the reply the reply she gave that boy was uh, do you know what I was going through then That was the reply. She blocked the boy for years. For years, she blocked that boy. From getting across to her, from calling her, from sending her message, from doing anything with her. She blocked him for years just because that one begged her. Keep on calling her. Sister, me, please help me for my education. Help me so some people were saying it's our family it's kiniko, or October day, or social media everybody knows when Shina Peters came on, on board to talk about this board everybody knows all that. So what is nothing secret in Fumi Martins, Media Martins, Shina Peters, and Damilare Peters' life anymore? Nothing secret. Nothing secret at all. So, so far we can put when we went there for the 19 years remembrance, and you people were complaining the grave was not renovated. So when we eventually repair and renovated the grave, we should not put it on social media. Always up they are using it to bring uh, media martins down. Uh, we don't need to put to the media martins down. God is in heaven. àfi tí ọba ń ṣọyan olúwa fún mi láyọ̀ àníkè ògùn tó mi fún uh, mi uh, martins ni Mide nìkan ni àfi tí Fúnmi Martins bá dìsáàfù rú ẹ̀ lọ́wọ́ Mide ni kò sí tàbí ṣùgbọ́n wọ́n lẹ́ni tó bá máa rin ìyá ẹ̀ ní òhò kó má mú ọmọ ẹ̀ dání nítorí ẹṣin wájú ni tẹ̀yìn ń wò sáré there is nothing we do today that we will not reap tomorrow kò sí tàbí ṣùgbọ́n ogun gùn lọ ni bọ́bọ́ ogun ṣe gùn tó ó ní end anything tí Mide bá gbójúlé dàbólíkà ni spiritual ni tó bá gbójúlé tó fi ń hu ìwà báyìí sí ìyá tí ó bi tó ji ìyà lórí ẹ̀ bàbá ẹ̀ gan wà ṣì wà láyé kò kíà fún bàbá ẹ̀ kò kíà fún ìyá ẹ̀ tó fi ń hu irú ìwà yìí fún wọn tó wá extend ẹ̀ dé ọ̀dọ̀ Olúwadámiláre tó extend ẹ̀ dé ọ̀dọ̀ ọmọ yẹn tí ọmọ yìí ń bẹ́ẹ̀ I have the, all the voice note I have it tó bá dé stage kan màá gbé síta kó bọ́ síta kó wá contest ẹ̀ pérò ni mo pa tọmọ yìí ń bẹ́ẹ̀ lójú méjèèjì tó dẹ̀ block ọkọ tí ẹ gbé aago ẹ ní yẹn send the voice note yẹn send the text message instead kó gbé aago ẹ ń ṣe ló block ẹ and she blocked him for years I don't even believe when that boy was telling me until tí mo voice note tí Mide ń sọ wípé ṣé òun block ẹ̀ ṣé ọmọ nǹkan tóun go through ńgbà yẹn pé ńgbà tó dẹ̀ ń pè òun lẹ́ẹ̀mẹ́wàá tó ń pè òun lẹ́ẹ̀mẹ́wàá ọmọ ìyá ẹ̀ ọmọ tó wà ní forty one days ńgbà ti ye ku kú olóńpè ẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá ó ń pè ẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá ask Mide Martins how many times as Baba Babadeji called ah, even when they have a message for us, spiritual message how many times kí ló dé tí ò fẹ́ rí bàbá Dèjì sójú kí ló dé tí ò fẹ́ rí bàbá Dèjì sójú ṣé ó lọ ṣoògùn kan sí bàbá Dèjì wọ́n wá níjọ́ tó bá rí bàbá Dèjì lògùn máa bàjẹ́ ni let me give you another one recently àwọn kan fẹ́ ya fíìmù area bàbá Dèjì bàbá Dèjì lobby for her they should use her in that movie And Baba Deji gave them a number that they should call her and they invited her, they used her. It's not that Baba, Baba Deji stayed back from that movie. But uh, fortunately and unfortunately, the role she wanted to play, Ile Baba Deji not fair ya. And when she got to that house, tó dúró síwájú ilé ọ̀nkú ẹ̀ ní tó bílé ìyá ọmọ Yeah, Omo, bàbá ẹ̀. Ó lóun ò ní wọ inú ilé ó ní tí wọn bá lọ wálé míì òun á gbé owó wọn lọ ó lóun ò ní wọbẹ̀ kò dé wọbẹ̀ náà àfìgbà tán lọ wálé míì fún kó bọ́ síta kó wá sọ nǹkan tí bàbá Dèjì ṣe fún kó bọ́ síta bàbá Dèjì tó bá ẹ tọ́ àbúrò ẹ ọmọ ìyá ẹ Dámiláre kan mí dènà ju bàbá Dèjì lọ Dámiláre kan ju bó ṣe kan bàbá Dèjì lọ and you refused. It oníwà gbé owó wọn lọ tán bá lọ wábò mi because you are not going inside house ilé tó ti gbérí ilé tó ti sùn rí ilé àbúrò màmá ẹ ọmọ ìyá ọmọ bàbá màmá ẹ tán bílé màmá ẹ and you can come out kó wá sọ nǹkan tí bàbá Dèjì ṣe fún ẹ ìyẹn ló wá tún ṣe nǹkan tí kí ni màmá ẹ̀ ṣe fún tó fi extend ẹ̀ ó ń dá owó tó máa fi ṣe party twenty years ní next year sí tó máa pe Wàsíù àbí kó pe Sànní kó wá lòun ń ṣe twenty years màmá òun so kẹ́yìn ayé lè máa bá wa ká lọ gbogbo ẹ̀yin tẹ́ ti mọ bó ṣe ṣẹlẹ̀ ọ̀rọ̀ Dámiláre ò ń ṣe ọ̀rọ̀ tí èèyàn ń fi pamọ́ ọ̀rọ̀ Fúnmi Martins ọ̀rọ̀ Mídé Martins kò ń ṣe ọ̀rọ̀ tí èèyàn ń fi pamọ́ mọ́ kò ń ṣe ọ̀rọ̀ tí èèyàn ń fi pamọ́ mọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ kó bọ́ síta kó wá sọ i cannot àwọn kan sọ pé you people that are doing this tó bá lọ wo gírèfù màmá yín báwo ló ṣe let me tell you ọmọ oní ọmọ oníbìníran fọkànnà ìkòròdú ni mí i don't i don't I don't bluff nítorí àgbá àgbá tó bá ná mi nínú kò kí ń mì I am a princess in the four corner of ibi tó ti bí mi ní Ṣàgámù ni o tí ìyá bàbá mi ti wá ìyá bàbá mi was born in the palace a princess to the core she was born to a king a sitting king nígbà yẹn bàbá bàbá mi is a princess from the Ladega, Ladega, Ladega family of Ikorodu and Adegorushe. Go and do your findings. Emi Okim, go to where my mommy was buried. Ọmọ tí ìyá mi adopt. Ọmọ tí ìyá mi adopt. Tí bàbá ẹ̀ wá gbélé fún ìyá mi. Tí bàbá dẹ̀ lọ táàrí ìyá táàrí bàbá tí ìyá ló ń tún gírèfù màmá mi ṣe ní gbogbo ògbà a kàn pè mí ní big mummy mo lọ síbi kíní màmí ẹ a nídìí láti ṣe nǹkan tí bá ti sẹ́ǹdì owó sí i òun ló máa lọ ṣe nǹkan téèyàn bá ṣe sílẹ̀ ló máa ń bọ̀ wá bá òun ló máa lọ ṣe ọmọ yẹn ò mọ̀ kò mọ̀ bàbá ẹ̀ ìyá mi ló mọ̀ ní àwa ló mọ̀ ní fámìlì bóyá ọdún mẹ́ta ló wà ọ̀dọ̀ ọdún méjì tán ti wá gbé síwájú ilé màmá mi tí màmá mi dẹ̀ gbé tó ti ń tọ̀ òun ló ń tún grave màmá mi ṣe tí màmá mi ò bá tọ̀ nígbà yẹn ṣé mi tí mo wà lamẹ́ríkà báwọn ẹ̀gbọ́n mi tó wà ní UK àbábúrò mi tó wà lamẹ́ríkà ń bí lamala ń sáré lọ́lé àṣẹ̀ṣẹ̀ máa ma fowó ránṣẹ́ náà níbọ̀ tí iṣẹ́ tó kọ́ ni iṣẹ́ tá fi sí tó kọ́ tó dẹ̀ mọ́ òun ló ń tún ṣe ní gbogbo ìgbà kò sí nǹkan téèyàn ṣe ní ayé yìí tó gbé èébú tó bá wùn mí dé àbí àwọn alágbọ̀rọ̀ ọ̀dùn ẹ̀kọ́ máa bú mi bọ̀tí ìjọ́ ti bá jáde fún mi dé lórí social media ọlọ́run á commit suicide ìjọ́ tí mo bá jáde fún lórí social media wọ́n ní kí n fà á mọ́ra gẹ́gẹ́ bí ọmọ mo try láti fà á mọ́ra but she's too fond of herself she's too arrogant she's full of pride wọ́n dẹ̀ lómi tó bá tójú ẹni kún ni kò lè gbé ni lọ láéláé nítorí àti ìwẹ̀ ẹ̀ kò lè bàyàn lẹ́rù ó mọ ibi tó máa fẹsẹ̀ sí tó bá ní nǹkan tó gbójúlé àfi tí mo bá ní nǹkan míì tó kọjá ọlọ́run àfi tí mo bá ní nǹkan míì tó kọjá ọlọ́run àdàbí tí kò bá ń ṣe pé kó da fún kálukú kínú àwọn èèyàn dùn because i believe wípé nǹkan owó tí ọlọ́run fún mi tí sickness bá wá tí bá fẹ́ tí bá sick the only thing tí máa ń bọ́ lọ́run sọ mò ń sọ fọ́lọ́run pé à ah, ó dẹ̀ jẹ́ ń gbádùn ọlọ́run kí n lè rojú kí n lè rojú ṣèyá ọmọ mi i don't say that the only àdúrà mi ni pé ìwọ ọlọ́run tó bá jẹ́ nítorí àwọn tó sì máa gba ọwọ́ mi bọ́ àwọn tẹ́bi ń pa tó máa gba ọwọ́ mi bọ́ tó máa jẹ àjẹyó àjẹṣẹ́kù tó bá jẹ́ nítorí àwọn tó ń rí òwò tó máa gba ọwọ́ mi daṣọ òyì aṣọ ẹ̀yẹ bò tó bá jẹ́ nítorí àwọn tí wọn ò nílé tó máa gba ọwọ́ mi sọ̀dọ̀ onílé ńlá tó bá jẹ́ nítorí wọn nìkan ọlọ́run dẹ́mi mi sí ọlọ́run fún mi lókun àtagbára jẹ́ kí n máa ṣe jẹ́ kí n máa rí ṣe àdúrà mi ní gbogbo ìgbà nìyẹn ọlọ́run dẹ̀ rí pé mò ń ṣe ọlọ́run dẹ̀ mú lérí ẹ̀ṣẹ̀ nínú ayé mi so ẹnikẹ́ni tó bá máa sọ̀rọ̀ ẹ ṣọ́ ọ̀rọ̀ because ẹlòmíì á mi ọ̀rọ̀ míì ọlọ́run á dẹ̀ fi ìjìyà yẹn á jẹ́ kó máa bá gbogbo generation e tó ń bọ̀ tó ń bọ̀ tó ń bọ̀ wọ́n ní ká bó lè wí ẹ níbi tó ní nǹkan gbé sí òdà ẹ̀yin gbàdúrà ko ma toju kó má tọ́jú yín ni ẹ gbàdúrà kẹ́ ẹ bímọ kó má dọjú ogbó yín kó má tọ́jú yín tí Fúnmi kú ẹ pè mí dé ẹ iye ìgbà tó lọ ìyá ìyá ìjọ tí Fúnmi ti kú nìyá yẹn ti kàgbákò Fúnmi ní first born ẹ̀ ìjọ yẹn nìyá yẹn ti kàgbákò nìyá yẹn ò ti gbádùn mọ́ ọlọ́run kàn fún ní grace kó fi tọ́jú ọmọ dámiláre yẹn díẹ̀ kó tó di pé bàbá bàbá dèjì wà lọ gbà sọ́dọ̀ pé màmí àgbà ti dé ẹ jẹ́ kí n mú dámiláre sọ́dọ̀ kí ló gbéṣe nínú ayé ọmọ yẹn ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ torí ẹ̀yin kan kàn ń sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ sọkúsọ lábẹ́ fídíò tí mo post yẹn ní agbára ọlọ́run irú ọmọ mi dé máa ti sọ ọlọ́run á fún yín tẹ́ ẹ̀ bá bímọ ọmọ irú ọmọ mi dé máa ti sọ ọlọ́run á fún àwọn ọmọ yín ní agbára ti ọlọ́run torí ọmọ tí ò mi àánú tí ò mi àánú síyá lójú tí ò pọn mi àánú sẹ́bí lójú òun ni Mide Martins kò dẹ̀ sí ẹbí màmá ẹ̀ kankan tí wọn ò ní impact positively in her life when she was growing up let's call a spade a spade ṣe eruku ẹ̀rù kú ò bà ẹni tó bá fẹ́ mú mi kó ṣáà má fàrùn ṣe mí kó gbẹ̀mí mi lọ nítorí kò bà mí ẹ̀rù kú ò àrùn ni mi ò gbàdúrà torí tí n bá kú tí n ṣe òtítọ́ tí n dẹ̀ kú mo máa ma inú mi máa ma dùn lọ inú mi máa ma dùn lọ mo ti sọ fún mi owó tó máa fi ra gírèfù tó máa fi ra coffin tó máa ná òun raṣọ ẹ kúkú ẹkírímẹ́ǹtì mi sún mí kó gbé rú mi kó máa gbé káàkiri owó yẹn wá fi ṣàánú fáwọn aláìní ilé ayé ilé asán Fúnmi Martins ti degungun ó ti di yẹ̀pẹ̀ nínú gírèfù náà gbogbo aṣọ tá a wọ̀ fún lọ́jọ́ náà lọ́hùn gbogbo ẹ ti di yẹ̀pẹ̀ so kí ni ilé ayé wà fún gbogbo yìí Tìmídé ń gbé kiri Tìmídé ń gbé kiri tó sọ ẹbí nù wọn ní ọmọ tó sẹbí nù ó sọ àpò yàkọ́ ó so àpòyàkọ́ gbogbo èyí tó ń gbé kiri tó ń ṣe gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ìjọ kan nílẹ̀ máa mọ́ bá olóró ní gbangba a mọ́ bá olóró ní gbangba ni ṣé ó rọ dámiláre pin ni ní ojú ayé ẹ̀ ní ojú ayé Mide Martins ní agbára tí ọlọ́run bọ́lọ́run ti ń bẹ lókè tí ò papòdà àdàbí tí Fúnmi Martins bá ṣèkà fún Mide Martins náà tí Fúnmi láyọ̀ Àníkẹ́ Ògúntómi tó bá ṣe ìkà fún Olúmídé Ṣóbọ̀wálé nìkan ló kù tí ò bá ṣèkà fún gẹ́gẹ́ bí ìyá ẹ̀ lójú ẹ̀mí olúmídé ṣóbọ̀wálé tí gbogbo wọn ń pè ní mídé martins yẹn ni olúwadámiláre isaac àkànbí peters ló fi máa ṣe oríire ó máa máa wo lókè báyìí ni ó máa máa wo ọmọ yẹn lókè báyìí ni ní agbára Ọlọ́run because ọmọ yẹn ẹni tó bá rí kò sí màá ṣe ìyá ò lè ṣe ìyá màá ṣe bàbá ò lè ṣe bàbá ó sì máa wà ní stéèjì kan tó máa fíìlì yẹ kò sí bí ìyàwó bàbá Dèjì ṣe lè ṣe pẹ̀lú bọ́mọ obìnrin yẹn ṣe try tó kò ń ṣe kò lè jẹ́ fún mi Martins nínú ayé Olúwadámiláre kò lè jẹ́ Àníkẹ́ Ògúntómi nínú ayé Olúwadámiláre ọmọ yẹn máa fi ilẹ̀ ó máa fi ilẹ̀ àwọn ọ̀rọ̀ kan wà tí ò lè bẹ́ẹ̀ nìbọdì sọ bíi pé kó jẹ́ ìyá ẹ̀ ló máa bá sọ ọmọ yẹn e, e, a máa sunkún last week à ń ṣọ lọ́tún lọ́sì ni he was so down he nearly commi uh, committed suicide à ń ṣọ lọ́wọ́ lọ́tún lọ́sì ni à ń ṣọ ni just this last week nǹkan tó fà yẹn ó ṣì ń bọ̀ very soon ìyẹn ṣì ń bọ̀ I am still giving that person a, a, a long rope ó ṣì ń bọ̀ very soon so kí lẹ tún fẹ́ ká ṣe ẹ wá ń sọ̀rọ̀ ẹ tó bá jọ̀rọ̀ fámìlì ẹ wọn ṣe sá ẹ nígbà tán ti ṣe ẹ àwọn tán ṣe náà wọ́n lè má tọ́jú gírèfù ìyá wọn kò ní da fún wọn tó sọ yẹn ọlọ́run á gún ẹnu ẹ dànù ìwọ tó sọ bẹ́ẹ̀ tó bá mọ̀ mi ò ní sọ tó bá mọ̀ mi ó jẹ́ kó mọ̀ wípé nǹkan tó mú mi tí mo fi ń ṣe ti ẹni tí mo pè ní sísà mi tí mo pè lọ́rẹ̀ẹ́ mi màá ti ṣe mẹ́wàá fáwọn òbí mi go ask about me ask about me èmi ò kì í ṣe ìyá ń wọka kí ọmọ ń wọ léèsì tó dára it is not me dàtíyá mi wà láyé ó níye ṣọ́ọ̀bù tó ní gọ́tà àwọn tó mọ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ ìyá mi ó jẹ eighty kọ́mọ tó jẹ twenty ó gbádùn ara ẹ̀ dọjọ́ alẹ́ ni the same thing my, my father mo dẹ̀ ń tọ́jú mo tọ́jú ìyá mi lójú ayé ẹ̀ mo dẹ̀ ń tọ́jú ẹ̀ lẹ́yìn ẹ̀ náà ní nǹkan tó mọ̀ ni so wọ́n tó sọ́rù yẹn ọlọ́run á fún ẹ nírú ọmọ olúmídé ṣọbọ̀wálé tó ń pè ní mídé martins ọlọ́run á fún ẹ tó o bá bímọ ọmọ láyé ọlọ́run á fún àwọn ọmọ ẹ nírú ọmọ yẹn wàá wá mọrú pains tí ọmọ olúwa dámiláre yẹn ń go through you will know the pains dámiláre is going through now you will know the pains tírú Babádeji yìí ò bá sí ní nàìjíríà kó jẹ́ ìlú òyìnbó ló wà kí ni ti Dámiláre ti fẹ́ jẹ́ lọ́jọ́ èní yìí because àwọn wọn kàn sọ̀rọ̀ anyhow wọn kàn sọ̀rọ̀ anyhow. Metal Sunny Reloaded, the one and only Like a Dream TV Mistral. Like a Dream TV, showing you the dream.